الحمد لله الذي أمرنا بحفظ اللسان وعلى نبينا محمد صلى الله عليه وسلم الصلاة والسلام ورضوان الرحمن وعلى آله وأصحابه الأخيار عباد الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعلموا أن من نعم الله تعالى العظيمة على الإنسان نعمة اللسان قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين عباد الله هذه النعمة إن لم تستخدم في طاعة الله كان وبالا على صاحبها عباد الله اللسان يسبب السعادة ويسبب العقابة قال تعالى يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون نسأل الله تعالى العلي القدير أن يحفظ ألسنتنا مما يغضب الرحمن innahu ala dhalika qadir adukwe fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tá a dúpẹ́ fún ọ̀nà lọ́ba tí ọ̀dà wa nínú àwọn oore tó se fún wa òun ni ipe ọlọ́run ọba fún wa ní àwọn tá sọrọ, fi ń pa ipe àwọn náà ká torí òun ni irinṣẹ́ tó ga jù nínú irinṣẹ́ tí ń lẹ́yìn ọkàn rẹ̀ lẹ́yìn ẹ̀mí àwọn ló kù ìtẹ́mi bá ń rò ẹnìkankan ò ní mà àwọn ni wọ́n máa gbé jáde ọba tó wá pa wá láṣẹ nínú tírà rẹ̀ yí pé ká àwọn wa ọba na lọ́ba tá a dúpẹ́ fún ọ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́ba òjíṣẹ́ ọlọ́run anábìwá Muhammad kọ́ba àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́ ni pé kọ́sọ́ba tá a tó sì lẹ́tọ̀ọ́ sí kásìn lẹ́yìn ọlọ́run ọba wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ̀já lọ lè bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ wa àti ní gbangba wa kálọ̀ lè mà ipe ọ̀kan nínú àwọn ìdẹ̀ra ọlọ́run tọ́lọ́ máa ṣe fún ẹ̀dá òun náà ni kọ́lọ́run ọba aláwo fún láwọn tí ó máa fi sọ̀rọ̀ bá a ṣe ń yanu tọ́rọ̀ ń jáde yẹn bí ọba sáwọn ń bẹ ọ̀rọ̀ ò ní rọrùn ẹ máa wò tí àwọn bá ń dùn wá àbí nǹkan kan bá ń ṣe wá nínú àwọn wa àwọn èèyàn nígbọ́n tá à ń wí dáadáa nítorí pé ọ̀rọ̀ ò àfi pẹ̀lú àwọn gbogbo tó ma wá jáde pẹ̀lú àwọn yìí ọlọ́run bá allah subhanahu wa ta'ala wọ́n fẹ́ kọ́ jẹ́ ntọ́ dáa ikú ntọ́ dáa ni ká máa sọ jáde lẹ́nu àwọn yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ìdẹ̀rọ ọlọ́run kọ́lọ̀ mọ́ gba alára ẹni kọ̀ọ̀kan wa níta fi báni sọ̀rọ̀ náà nù bóun lèmi àti ẹ láàṣẹ lọ lè mójútó ní tí ó lẹ́nu wa nínú ọ̀rọ̀ torí pé àwọn tẹ́ rí yẹn ẹ máa ṣokùnfà orí ibú fún yàn ẹ sì máa ṣokùnfà orí rẹ fún yàn ọ̀rọ̀ náà lèyàn sọ wọn ní pẹ̀lú tọ́sọ yẹn ẹ̀dá lọ́la pẹ̀lú ntọ́sọ yẹn ẹfun náà kan báyìí pẹ̀lú ọ̀rọ̀ tọ́sọ yẹn ẹgbẹ́sẹ̀ báyìí fún ọ̀rọ̀ náà lèyìn ó sì sọ tí wọ́n ní ẹkú sẹ́kẹsẹkẹ sí lọ́wọ́ bó ti sọ yẹn tí wọ́n lọ sọ bẹ́ẹ̀ ọlọ́run ni ẹtì má lé nígbà tí wọ́n ní ẹ padà nù ọlọ́mọdé á sọ o ẹni tá a sẹ tí ò ní fẹ́ yíjìn wa ọlọ́mọdé á ẹ̀yọ́ máa yá mi nílé ẹ̀sìn wa ọlọ́run ni alámúnájà aláhu àyìnlẹ́yìn ọlọ́run bá ní ẹ máa dúpẹ́ ipa fún yín ní ojú méjèèjì tẹ́ fi ń rí náà wọ̀lìsáànà àfúnyín láwọn wọ̀ṣọ̀fọ̀tẹ́yìn àtúnfúnyín létè ètè méjì tọ́jẹ́ pé òun lẹ́ẹ̀ máa fi lẹ́ẹ̀ máa fi sọ̀rọ̀ ẹ̀rìn ọlọ́run bá ní báàbá rántí oore tóun ṣe fún wa ká máa rántí ojú ká máa rántí àwọn ká máa rántí ètè ẹ̀rìn wọ́ṣẹ́fàtàyìn ètò ètòkè àti tẹ̀sàlẹ̀ ọlọ́mọ gbà kankan lọ́wọ́ wa owó ìta sọ yìí tọ́lọ́mọ bá gbà kan lọ́wọ́ yẹn ń bẹ̀ nínú mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yìí ìdẹ́dà yẹn ó sì dàrú ìbádọ́lá ẹ̀yẹn rúṣin ọlọ́mọ bá wa ọlọ́mọ ní yawma tashhadu alayhim alsinatuhum wa aydihim ọlọ́nijọ́ alikiyama àwọn àwọn wọn yóò máa jẹ́rìí ọwọ́ wọn máa jẹ́rìí wa arjuluhum ẹsẹ̀ wọn máa jẹ́rìí bima kanu ya'malun lérí gbogbo àwọn tí wọ́n ṣe láyé àwọn yẹn níta bá sọ ọlọ́wọ́n bá ní oṣojú ẹ̀ ọlọ́wọ́n wa ní kọ́ máa jẹ́rìí kò sì ní parọ́ mọ́ wa. Allah subhanahu wa ta'ala wakala almalaika bimurakabati lisan ọlọ́run tún yan àwọn màláíkà kan ti wá nítorí káwọn máa ṣe òun náà ní pé ká máa sọ ní tá a máa sọ malaika kan bẹ nídìí òjò àwọn kan wà nídìí kápá àyàn fẹ́yà ẹgbẹ̀mí ẹ̀ màláìkà kú ti ń bẹ tí wọ́n ń sọ òkè àwọn màláìkà pọ̀ tó lọ́run ránṣẹ́ ọlọ́run tó wọ́n wa ká máa sọ ohun tá a sọ jáde lẹ́nu yóò dákẹ́rù ọmọ bọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ nítorí pé ọlọ́run bá tí tí tí ń lókè ó tún wá kó o lè serious kó lè máa fura ipe níta bá sọ jáde lẹ́nu wọ́n padà rìkọ́dì ẹ̀ wọ́n á fi hàn wá ń jáde kìí àmọ́ pé níta sọ láyé mi ọlọ́run ọba ní má yẹ lẹ́fífù min qawlin illa ladayhi raqibun ọlọ́run ní kò sẹ́ni kankan tí ó yanu sàn kankan wa tán rẹ̀ ti kọ́ lẹ̀ nǹkan kan ò sì ní wọ́n gbogbo ẹlẹ́ lọ́mọdé á sì sọ nítorí wọn kọ́ lẹ̀ ni pé kán lè bá a sọ fún ọjọ́ àlùkìyàmà pé wọ́n tó fẹnu rẹ̀ sọ láyé sẹ́ẹ̀rì ẹ má jẹ́ ọ̀rọ̀ ọmọ jó wa lẹ́nu mo fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ sọ̀rọ̀ tẹ́yìn bá ti fẹ́ràn ọ̀rọ̀ yóò máa sì sọ yóò jẹ́ pé àsìkò tó máa fi dákẹ́ ni kó pọ̀ ju àsìkò tó máa fi sọ̀rọ̀ lọ nítorí àdámọ̀ ẹ̀dá èèyàn àyíṣábà lu àwọn yìí láti fi sọ̀tọ́ dà àyíṣábà lu àwọn yìí láti fi rántí Ọlọ́run díẹ̀ díẹ̀ là máa fi rántí ọlọ́run bẹ́ẹ̀ èyí tó pọ̀ jù náà ní ìsọkúsọ. ìfisùlẹ̀sáni wàsúyẹ̀tò rahman ọlọ́run Allah subhanahu wa ta'ala tó máa ń rájì bìrì oníkọ́sọ́fà nàbì sallallahu alayhi wa sallam ọlọ́run ní wọ́kùnlé ìbáàdì èyí ànábì sọ fáwọn ẹrú mi ìbáàdì àwọn tí wọ́n sin ọlọ́run yẹkúlù allati iya ahsan tó máa fẹ́ sọ̀rọ̀ jáde kárí pọ̀rọ̀ dáadáa làwọn ni làwọn sọ jáde lẹ́nu ọlọ́run ní yá ayọ̀ amanu ọlọ́run ni mo pè é lùgbàgbọ́ òdodo ìtẹ̀kùlá ọlọ́run bá ní ẹbẹ̀rù mi o ẹ̀páyà mi òkúlù káwùláhùn ṣẹ̀dìdà ọ̀rọ̀ tó dáa ni ẹ máa sọ ẹbẹ̀rù mi ẹ máa sọ ọ̀rọ̀ tó dáa jáde lẹ́nu ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tó sọ tí mo pè ta lọ sọ tó níwọ̀ lọ sọ ọ̀rọ̀ tó sọ tí ó bi oríire ayé fún ọ àti oríire jọ́ àlùkìyàmà ọlọ́run bá ní tẹ́ bá ti wọ́n sọ̀rọ̀ tó dáa yóò ṣe léhìn lakum a'malakum gbogbo àwọn àṣìṣe yín ọlọ́run lọ́wọ́ máa fèrèjì yín àwọn ọ̀hún máa tún ṣe yín ṣe wọ̀nyẹ́ kò fi lakum dhunubakum òun sì máa forí ẹ̀ṣẹ̀ jì yín ọmọ yìí tẹ ìlà ọ̀rọ̀ sódà faqad faza fawzan azima ẹni bá tẹ̀lé ọlọ́run àtànábìlẹ̀ kọ́ máa sọ àwọn rẹ̀ yóò jèrè tọ́pọ̀ láyé yóò tún jèrè tọ́pọ̀ lọ́run kọlọmọsọ fàwọn náà sínú wọn ìbádàlá ẹ̀yìn adúsùn ọlọ́wọ́n bá wa òdìsálà muhammad sallallahu alaihi wa sallam anabi jọ yìí wáyé pé ifsul lisad gbogbo ẹni tẹ́ bá di pé tí máa ń ṣé kan sọ sọkúsọ ẹ rí i pé ń tọ̀hún ẹ rà pẹ̀lú ìmánì lára anabi man kana yu'minu billahi wal yawmil akhir ẹni bá gbàgbọ́ pé ọlọ́wọ́n ọba lọ́wọ́n ọba ọ̀hún tọgbọ́lọ́n gbọ́ wal yawmil akhir tó sì gbà pé jọ́ àlùkìyà máa ń bọ̀ tá a dìde wájú ọlọ́ falyaqul khayra anabi ni tí o bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó dáa ni kò máa sọ aw liyasmut àbí kò sì dákẹ́ tí o bá lọ́rọ̀ tó dáa lẹ́nu kò máa dákẹ́ ó pèrè ju kò máa sọ̀rọ̀ lọ lọ́pọ̀lọpọ̀ gbà ibadallah ẹ̀yin arúsàn ọlọ́wọ́n bá wa alẹ́bìnrin alẹ́ mùsùlùmù ẹni tá à ń pè ní mùsùlùmí gidi láàrin yín man salima ni mùsùlùmù náà mi lisanihi wa yadi òun náà lẹni tọ́jẹ́ pé àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ wọ́n là kúrò níbi àwọn rẹ̀ àti iṣẹ́ ọwọ́ rẹ̀ dáwọn ti pè yẹn mùsùlùmí tí ìbá ti ṣe káfíìrì sọ̀rọ̀ àrẹ láti máa sọ̀rọ̀ ìlàyìí àti àkókò islam kò tí ì kó nù islam ọmọ ìyá rẹ̀ nù islam ni tíráì kọ sọ́ra rẹ̀ ànábì ni o lè jẹ́ mùsùlùmù gidi àbí kọjá pé o ní ma fẹ́ nu rẹ bá tàwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ jẹ́ tó wá jẹ́ pé mùsùlùmí gan-an wá ní ètò òfin ń panu ọ̀rọ̀ ẹ̀yìn rẹ̀ ọ̀rọ̀ burúkú rẹ̀ ma parọ́ ma ètò òṣojú rẹ̀ kọ́ ma sọ̀sọ́kúsọ ọmọ sépele àwọn àlùfáà wa ní òǹtọ̀hún ìsìlámù ló ti pè alisan àwọn táwí ó tóbi níwájú ọlọ́run ọba débi pé ọlọ́run ọba ó fi ṣe ọ̀kan gbòógì nínú ẹ̀yà ara wa anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní la yastaqimu imanu abdin èèyàn lè ní ìgbàgbọ́ hatta yastaqima qalbu títí tí ọkàn rẹ̀ tó fi dúró déédéé wala yastaqimu qalbuhu ọkàn yẹn nìkọ̀ọ̀kan lè dúró déédéé hatta yastaqima lisanu títí tí àwọn rẹ̀ tó fi dúró déédéé a jẹ́ pé àwọn ló jẹ́ àmọ̀ pé yẹn ní iman àwọn lójà àmọ̀ pé yẹn dó déédéé tẹ́bárí èèyàn tí ọlọ́run fẹ́ tó àṣírí rẹ̀ fún yín pé ní ọlọ́run ọ̀rọ̀ tí máa ń sọ jáde lẹ́nu lẹ́ẹ̀mọ́ àfi mà ẹ jòkó tì kẹ̀tó kù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ sì tẹ̀rántì ọlọ́ tó bá jẹ́ pé gbogbo àwọn èèyàn tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bó ṣe pa wọ́n lẹ́rìn tó sá sọ̀rọ̀ kọ̀rọ̀ kan tó parọ́ kan tí wọ́n mọ̀ wá rẹ́rìn tí nírọ̀ mọ̀ wá dùn wọ́n ní gbogbo èèyàn mọ̀ pé èèyàn burúkú ló ń tọ̀ ìbádọ́lá èèyàn ọdún sìn ọlọ́run ọba wa ìyàwó Aisha radiyallahu anha ó ní albala wọn làwọn wò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tàdán wò bá ń lé ayé muwakkalu bil kalam ìdí ọ̀rọ̀ ni wọ́n ti kàn àdánwò ní ọ̀pọ̀lọpọ̀ àdánwò tí máa ń ṣẹlẹ̀ sáwọn ẹ̀dá láyé wọn látara ìtì ń jáde lẹ́nu rẹ̀ nínú ọ̀rọ̀ ni kọ́lọ́mọdé àṣìṣọ àbẹ̀lẹ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa níta sọ táà sọ wa ń bẹ̀ fastaghfirullaha الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله أدوك فون الله وباوة إكي ولا الله لهم كبا النبي ومحمد كبا ورا لي راتا وصحابة لا تبقوا وينيري أنجلي بكو سبا تاسين تاقبي تابي تامن برا لي لن يولون وباوا نكا النبي محمد صلى الله عليه وسلم إروا لهم وباني وجيسي لهم وباني قال رسولكم صلى الله عليه وسلم anabi ń bá wa sọ̀rọ̀ anabi ní innal abda nígbà míì ẹrú ọlọ́run ọba la yatakallam bil kalima gbólóhùn kan náà ni ó sọ jáde lẹ́nu min ridwanillah yóò sì sọ tán báyìí yóò sì bọ́ sínú yọnu ọlọ́ la yulkilaha bala òun kan fúnra rẹ̀ bó ṣe sọ yẹn kọ́dà kò ríro kọ́dà kò mọ̀ pé òun sọ̀rọ̀ jáde yarfa'u Allahu biha daraja ọlọ́run ó gbé e nípò ga níwájú rẹ̀ yóò di wàlẹ́ látara kalima gbólóhùn ẹ̀yọ̀ kan tó sójáde lẹ́nu òyìnbó abdá nígbà míì sìn ẹrú ọlọ́run ọba lẹ́yà tẹ́kẹ́lẹ́m bílkẹ́lìmà òun náà sọ kẹ́lìmà kan jáde lẹ́nu gbólóhùn kan min sáxtìlá yóò sì bọ́ sápò òbínú ọlọ́run láàyò lè kí lahabala ọ̀rọ̀ tó sọ yìí gan òun gan kò ká sí yahwi biha fi jahannam yóò sì bára rẹ̀ nínú náà jahannama níjọ́ alikiyama tí wọ́n sọ fún pé kẹ́lìmà gbólóhùn ẹ̀yọ̀ kan tó sọ just a, state, a, a statement ọ̀kankan báyìí iná ló gbé ọ dénú jahannam ọlọ́run ìta sọ tá a fèrè bínú ọlọ́run kọ́ ló mọ́sá sọ níbẹ̀ àwọn wa ẹja lọ lè sọ anabi ni itakun náírà ẹbẹrún náà wàlẹ òbí ṣèkì tamura ìbá jẹ ìdajì làbídùn tá a máa fi ń sinú yẹn déètì ìbá jẹ ìdajì ẹyọ kan rẹ ilẹ̀ yẹn lágbára láti fi ṣe sàrà kọ́ ló mọ́jà wọ̀ọ́ná anabi ni ẹ máa fi ẹ máa ṣe sàrà ìbá jẹ ìdajì làbídùn lẹ́ẹ̀ máa fi ṣe sàrà kẹ́ máa wọ̀ọ́ná fàyín lamtajidu tẹ́ ẹ̀ bá wá ní agbára ìsẹ́mùyàn àbí àìní ó sèyàn débi pé yóò ní owó tó lè fara ìdajì làbí dùn anábìyí ń tẹ̀ bá alágbára yẹn fàbí kalimatin tayyiba ẹ máa sọ̀rọ̀ dáadáa jáde lẹ́nu ọ̀rọ̀ dáadáa tẹ̀ ń sọ yín yóò sọ yín tẹ̀ fi ní wọná ọlọ́run ibadallah Mu'adh lóbi anábì onírà anábì mọ́sá fún mi gbogbo àwọn aṣẹ́ tí ń ṣe tí ń fi wà lìjánà ọlọ́run anabi wa ń kaabọ̀ anabi wa ń kaabọ̀ anabi ka iṣẹ́ tó pọ̀ nígbà wa dáhùn kan anabi ni ala ukhbiruka bi malaki dhalika kulli ó di sọ yìí tó lágbára nínú gbogbo àwọn nǹkan tí máa mú yàn wọ alijanna qultu bala ya rasulallah ó ní wo jíṣẹ́ ọlọ́run sàlàyé fún mi fa akhadha lisanahu kufa alayka hadha kufa alayka hadha anabi wa mú àwọn rẹ̀ ọ̀fọ̀ wọn yọ àwọn ìjáde anabi ní sórí sórí kìnnì sórí ẹran ẹran náà ní sórí kúfà àlékà hàdà máa sọ máa sọ àwọn rẹ̀ fàkúrútù ya nàbí yálà òun wá sọ fún ànábì pé òjíṣẹ́ ọlọ́run wa inna lamu akhadhuna bima natakallam bi ṣé gbogbo tá a máa ń sọ ọlọ́run ó mú wa pẹ̀lú ẹ̀ yóò ṣokùnfà ya ni qala wa hal yakubbu an-nasu fi an-nar ala wujuhihim aw ala manakhirihim illa hasa'idu alsinatihim ànábì ní sọ́ọ̀mà ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n dín sẹ́kẹ́sẹ́kẹ́ tí wọ́n sì wàá máa fojú wọn gbólẹ̀ nínú ọ̀nà ọlọ́run ọba nítọ́fà òun náà ni àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ tí wọ́n sọ jáde ńgbà wọn bẹ̀lẹ̀ ayé wọn ọ̀bẹ̀lọ́ nínú àánú rẹ̀ ọlọ́mọdé nu wa ọlọ́mọdé okó bá wa láyé ọlọ́mọdé okó bá wa lọ́run ọlọ́gbàrá ọlọ́run bá wa àwọn àlùfáà wa wọn ni mọ̀ kẹsìrọ̀ kàlámù ẹni tí ọ̀rọ̀ rẹ̀ bá ti pọ̀ jù ẹlẹ́jọ́ kẹsìrọ̀ sákọ̀tù yóò máa sọ̀sọ̀ púpọ̀ wọ́n máa kẹsìrọ̀ sákọ̀tù ẹni bá ti ń púpọ̀ kẹsìrọ̀ tòdò náà bò ẹ̀ṣẹ̀ rẹ̀ ó sì kìnnì ẹ̀ṣẹ̀ rẹ̀ ó pọ̀ rẹpẹtẹ anabi sallallahu alayhi wa sallam nígbà anabi kírun ọdún ọdún iléyà tán anabi wa lọ sọ́dọ̀ àwọn obìnrin anabi ni ya ma'ashara nisa anabi ni mo pe ẹ̀yin obìnrin tasaddaqna ẹ máa ṣe tààrà púpọ̀ fa inni uritu kunna akthara ahli an nígbà wọn fi iná hàn mí mo rí i pé ẹ̀yin obìnrin ẹ̀yin lẹ pọ̀ jù ń àwọn ọkùnrin kọ̀ọ̀kan là ń rí inú ná obìnrin lẹ pọ̀ jù nínú ná fa qulna wa bima ya Rasulullah àwọn obìnrin dáadáa yìí wọ́n ní ra nàbì kí n la ṣe yìí tó fi jẹ́pọ̀ àwọn obìnrin la pọ̀ nínú náà ànábì ní tòkìsín náà láàánà àwọn yín náà ni àwọn yín náà ẹ máa ń ṣépè púpọ̀ ẹ ṣépè lọ́kọ ẹ ṣépè lọ́mọ nígbà míì gàdá tó ṣépè lera yín ànábì lẹ́ẹ̀ máa ń ṣépè púpọ̀ àwọn yín náà ló kó bá yín wọ́n tẹ̀kọ̀fọ́n ní àṣírà lẹ́yìn náà ẹ̀yẹ sọ̀rọ̀ dáadáa sọkọ yín níjọ́ tí ẹ bá béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ tí pàdé ọba ká ẹ kàn sọ fún wípé kò sí dáadáa lára rẹ̀ àárí dáadáa lára wọ̀ òní sì máa ń ṣe tẹ́lẹ̀ nígbà tó wà ẹ ẹ fẹnu ẹ ẹ fi dìnnáì gbogbo oore tọkọ ṣe fún yín nígbà tí ń bẹ lọ́wọ́ ẹ̀ obìnrin tí bá ń jẹ nìkan lọ́mọ nígbà tí bá ń jẹ lọ́wọ́ yẹn wọ́n ti jẹ tán ti tán àníbi ni ẹ̀yẹ́ máa wà ń bẹ̀ ẹ lè ṣe sàárà púpọ̀ nítorí pé ẹ̀ máa fa wọn ẹ̀ máa fẹ́ àwọn yín ẹ̀ máa fi ń kọsẹ̀ níwájú ọlọ́run ọba wa ìbádọ́lá ẹ̀yìn arúsùn ọlọ́run ọba wa òmìnira fátìlísàn nínú àwọn kan tá a sọ àwọn wa níbẹ̀ ànàbímà ànàmímà ká mà lè sòfófó wọ́n tó bá ti ń sòfófó nígbà tó ń pami sínú apẹ̀rẹ̀ nítorí bá ń kẹ́hùn ládàánú rẹ àwọn tó ń sòfófó wọn àwọn ni wọ́n ní wọ̀lẹ̀fíìbà ká máa sọ̀rọ̀ ẹ̀yìn nínú àwọn aburú tí àwọn máa ń kó báyàn ni tí wọ́n bá ti ń sọ̀rọ̀ lọ́rọ̀ tó bá ti lè dá wọn lákẹ́ kó o sì kó lẹ́gbẹ̀ẹ́ wọn ọ̀rọ̀ tí ò sojú ẹ̀ tó mọ̀ sí wọ́n sì gbé wá oníbòsírí náà nù wọ́n wá béèrè pé tó sojú ẹ̀ oníkòsojú ẹ̀ láyé tí ìdájọ́ ń tọ̀ wọ́n tó náà ti mà dájọ́ ẹ̀ kéèyàn máa sọ tí oyè kò dá lójú lẹ́yìn náà kéèyàn máa ṣépè léèyàn oyè à ń ṣépè ni ṣépè léyàwó aburú lánà o anamílẹ̀ lẹ́sà lè mùsùlùmí bi tọ̀ án anamílẹ̀ mùsùlùmí yìí máa wá láìfẹ́ mọ̀làkejì rẹ̀ láti yọ síta wọlé abi làán mùsùlùmí yìí sì ṣépè léèyàn lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ yìnyàn ká máa jiyàn ẹni bá ti jiyàn púpọ̀ yọ máa sísọ torí yóò sáfẹ́ kọjá pé tó ń bá sọ yóò padà sékìní òun yóò padà borí látara bẹ́ẹ̀ yọ máa wá pa irọ́ títí tí ó fèrè pọ̀ ń borí ẹni bá ti ń jiyàn púpọ̀ ẹ jìnnà sí wọn nítorí pé ẹni bá ń jiyàn púpọ̀ yóò máa sọ̀rọ̀ sọ lẹ́yìn náà kéèyàn máa kọrin ẹni tí ń kọrin ẹni tí ń kọrin wọn ni yóò máa sísọ àbẹni tí ń parọ́ máàyàn tí ń lẹ́kùrọ́ máàyàn anabi muhammad sallallahu alayhi wa sallam anabi yìí jòkó njọ kan anabi ni atẹ̀dẹ̀rú na mali muflis ẹ̀yin sọ̀hábà yìí gbogbo ẹ̀yin ìjọ mi ìjẹ́ ẹ̀mẹ́ nìkan tó jò kan lẹ̀ tọ́jẹ́ pé onítọ̀hún ó ṣòfò sẹ́rẹ̀ níjọ́ alikiyama kọ́ọ̀lù alimufili sufina ya rasulallah máa da dirham lahu wala mata ànábì ní sẹ́yìn mẹ́rin tọ́padà yá olùsì láàrin níjọ́ alikiyama tọ́padà yá tálíkà àwọn sahaba ni ẹni tí ò lówó náà ni àtẹni tí ò ní property ànábì ní kì í ṣe bẹ́ẹ̀ alimufilisu min ummati àwọn tí wọ́n padà dolòsì lọ́rùn nínú àwọn àjọ mi mẹ̀yà ti yá ọmọlẹ̀ kìyà máa bí sọ̀láàtì wọ́n gan ẹ̀ẹ́dà pẹ̀rẹ̀ sùjúdù lérí wọn wọ́n kírun wọ́n mí sírun àti tọ̀sán àti tòru wa siyamihi wọ́n ti ń gbàwé ramadan wọ́n gbà ti sunna wa zakatihi wọ́n ti ń tọrọ lọ́sàn-án wọ́n ń tọrọ lóru wọ́n ti sàrà wọ́n yọ zaka wa yati qad shatama hada tọ́badíjọ́ alikiyama wọ́n padà wá kó àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n tún ṣẹ̀ wá ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ yìí ó wá jẹ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n fa wọ́n ṣẹ̀ shatama hada ó ti bú eléyìí kéèyàn kan máa bú yàn wa qatafa hada ó ti ju òkú rọ́ ó ti jù ú yẹn ó lé ní o àwọn abèrè pé sọ́sọ́jú rẹ̀ tó fi gbé olóhùn rò kó lè ọlọ́mọṣẹ́ sọ ní bẹ́ẹ̀ òun lágbájá yẹn ọ̀daràn ni òun náà sì ń sọ káàkiri wà á kala mara hada àbọ̀ ọjẹ́ wọ́n yàn mọ́lẹ̀ wà sáfà kadama hada bó ṣe wà yìí ó ti pààyàn rí ó ti dẹ̀jẹ́ lẹ̀ wà tọ́ra bá hada bó ṣe wà yìí ó ti pa ó ti lùyàn láìṣẹ̀ kéèyàn lùyàn láìṣẹ̀ fàyókà àdù wọ́n wà dáa jòkólẹ̀ pé bàbá onírun bàbá aláwẹ̀ bàbá onsàrà ìyá onírun ìyá aláwẹ̀ ìyá onsàrà iṣẹ́ rẹ̀ pọ̀ fàyàkùtà sùhádà min ọlọ́run bá wà ní kí wọ́n máa pínṣẹ́ rẹ̀ fún àwọn tó fẹnu bà tiwọn jẹ́ wàhálà mi àṣà náà ti hì wọ́n ti ń fún eléyìí ni wọ́n ń fún eléyìí wọ́n ti ń fún eléyìí ni wọ́n ń fún eléyìí àyìn faniyàtì àṣà náà tuhu wọ́n ní tí gbogbo dáadáa rẹ̀ bá wá tán látara tó fẹnu ara rẹ̀ sọ kíla kọ́bìlì àyìn sọ ọmọ àléhì nà ó kìsà mi xatọ́yà àwọn tó fẹnu bá tí wọn jẹ wọn tó ṣẹ́kù àwọn tó fi ṣe yẹ̀yẹ́ wọn tó ṣẹ́kù dáadáa rẹ sì wá tán báyìí àwọ̀ rẹ irun rẹ ó ti bá gbogbo iṣẹ́ bú rẹ lọ ọlọ́run wa ni ẹ máa mú nínú iṣẹ́ àwọn àwọn ẹni yẹn nínú iṣẹ́ àwọn ẹni tó ṣẹ̀ kí wọ́n máa dì sínú fáìlì títí ẹ̀ iná rẹ ó fi wá gbóná sí tí wọ́n bá ti wá di sọmọtò àfi náà rẹ ànábì ni wọ́n wá ju sínú náà wọ́n ju sínú náà akẹ́rùn ọ̀padà wọ́ná agbáwẹ̀ ọ̀padà wọ́ná bàbá ń ọ̀padà wọ́ná nítorí ní ti ń fa àwọn rẹ̀ sọ ibadallahi ittaqullaha fi lisanikum ẹja bẹ̀rù ọlọ́wọ́n bá wa nílẹ̀ ayé bí gan adáwò máa ń báyàn téèyàn bá sọ àwọn rẹ̀ káti wá pé lọ́rùn tá ń lọ tẹ́nì kankan ò ní gbà wá lé lẹ́yìn ọlọ́wọ́n bá wa abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sà sọ ẹnì kọ̀ọ̀kan wa níbi ìsọkúsọ níbi ọ̀rọ̀ kọ́rọ̀ níbi èyí tá a ti sọ kọ́lọ́mọ́sà fèrèjì wa ọlágbára ọlọ́wọ́n bá wa kí lá máa ṣe wí sí bẹ́ẹ̀ náà ló ti di wàlẹ́ ọlọ́run sí i subhanallah subhanallah iye tó bá wọ̀ ni kò wí ní tó máa fa wọn sí nìyẹn astagfirullah astagfirullah ní tó máa fa wọn rẹ sí nìyẹn qira'atul Qur'an kò sí Qur'an kò máa ka ní tó máa fa wọn rẹ sí nìyẹn lẹ́yìn náà ó máa pàṣẹ dáadáa tó bá rí ń tọ́ da ó máa pàṣẹ ẹ̀ṣẹ̀ dáadáa tó bá rí ń tí ọ̀dà ọ sọ̀rọ̀ pé kọ̀ dáa bó ti fa wọn rẹ sí ni ọ̀ngbà ni lẹ́yìn náà al-islahu bayna an máa fa wọn rẹ tún àárín àwọn èèyàn méjì tí wọ́n jà sí kèsì pé máa fa wọn rẹ dá wàhálà alẹ́ láàrin wọn o lè bẹ́ni kínní ọba sọ̀rọ̀ o bẹ́ni kejì ọba sọ̀rọ̀ kọ́dà yìí kan tí wọ́n sọ ọ́ sọ ànábì ní òun ọlọ́run gbà yín láàyè kẹ́ parọ́ fáwọn méjì tí wọ́n ń jà ipe ọ̀rẹ́ rẹ ọlọ́run òun ọ̀fẹ́ bọ́ ọjà ó ní wọ́n lọ sí òun gbọ́ ọlọ́run fẹ́ràn rẹ púpọ̀ ọlọ́run ti ń sọ̀rọ̀ ẹ bọ̀ tipẹ́ ẹnì kankan ò ṣe náà ọkàn lè fa ọkàn lè fa wọn yẹn ó lè fi pẹ̀tù sí níkùn tọ́wọ́n náà bá dìde ńlẹ̀ lónìí èmi náà fẹ́ bá ja ìbínú ló gbé mi èèyàn ni wà lọ́ba dìde ńlẹ̀ wọ́n bá lọ lè parí ìjà ọparí ìjà ó tún fi rọ́ọ̀sì wọ́n ní tọ́sọ ní lọ́wọ́ díjọ́ àlùkìyàmọ̀ ọlọ́wọ́n fi sínú àlùjánnà ni la khayra fi kathirin min najwaakum ọlọ́wọ́n bá ní gbogbo ohun tí ẹ bá ń sọ kò sí ìtọ́ da tó illa man amara bi sadaqa kò sí ìtọ́ da tó kẹ́ ẹ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ṣe sàárà fáwọn èèyàn kèdè kẹ́ ẹ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì dínà máwọn èèyàn àwọn ma'ruf bẹ́ẹ̀ sì máa sọ̀rọ̀ dáadáa àwọn islahin bayna nas àbọ̀rọ̀ tẹ́ ń sọ tẹ́ fẹ́ fi tún àárín àwọn èèyàn méjì ṣe ọlọ́run bá ní nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa ń sọ kò sí ìtọ́ da tó yẹn látara bẹ́ẹ̀ ẹ dákun torí tọ́lọ́run bá wa ẹ má jẹ́ àjẹ́ ẹni tí ń fẹnu tí ń máa ń fi bàtà àwọn èèyàn jẹ́ ẹ má jẹ́ àmà fẹnu wa ẹ má jẹ́ àmà fi dá wa lálẹ̀ ọ̀rọ̀ tí o bá sojú wa níta bá nímọ̀ sí kàdákẹ́ nu wa nítorí pé ọlọ́run bá lóun bí wa níjọ́ àlùkìyàmà kí laysa lahu radd wa kayfa yaruddu al-halibu al-labana bó ìjọ rọrùn fún yàn kéèyàn ní wàrà téèyàn ti fún lábẹ́ màálù òun fẹ́ rọ síbẹ̀ padà wọ́n ní bí ọ̀rọ̀ ṣe rí nìyẹn tó bá ti sọ ó ti di wàhálà sí ọlọ́run tó bá ti sọ ó ti di fìtínà sí ọlọ́run ìyẹn sọ bẹ́ẹ̀ máa kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé èèyàn fún wàrà lábẹ́ màálù ni kò sí rọ síbẹ̀ mọ́ tó bá ti sọ kalẹ̀ báyìí kò sí rọ sẹ́nu rẹ mú padà ẹ dákun ìjà sọra wa èké amẹ̀bọ òfófó ọ̀rọ̀kọ̀rọ̀ èpè orekore kájínà sí mo bẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ àwọn ọlọ́mọdé okó bá wà o ibi tá a ti róore ọlọ́mọdé àfẹnukú bára wa ń bẹ̀ ọlọ́run abẹ́ọ́ nínú àánú rẹ̀ ẹ mú ẹdè ẹdè ó ti sọ báyìí ọlọ́mọdé ọ̀sọ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa abẹ́lọ́ nínú àánú rẹ̀ ẹ gbogbo tí wọ́n máa jáde lẹ́nu wa kọ́jẹ́ tí wọ́n máa yọ lọ́wọ́ bá ń ná kó sì wá lórí láyé bí àtijọ́ alkiyama allahumma yassir umurana allahumma hayfas lisanana اللهم يسر أمور المسلمين في كل مكان ارحم أمواتنا وأموات المسلمين اللهم يا الله يهد شبابنا وشباتنا ونساءنا ورجالنا وكبارنا وصغارنا اللهم فتح علينا أبواب البركات أبواب الخيرات اللهم فزنا من كل سهو ومكروه اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم يسر أمورنا اكد ديوننا اشف مرضانا ومرضى المسلمين ورا موتانا وموتى المسلمين فاستغفر الله إنه هو الغفور الرحيم